ń lọ gbọ́ lọ́dà àwọn èdè méjèèjì ń rọra yàtọ̀ síra wọn dẹ̀ ẹni tí o pe àwọn èdè yìí fún òun lè tọ́ ọlọ́run pé ń bọ́ lọ́ rán mi fẹ́ràn pé bí ọdún orí bí ọdún orí máa bọ fáwọn èèyàn gbà mí àwọn àbínú àbáàdì yìí máa ń ṣèyàn gbà mí pàápàá jùlọ. àìní a máa jẹ́ kéèyàn kanra ẹnìkan kan rí ọ lọ́nà láàrin Ògbómọ̀ṣọ́ sódò ọba ọbọ ibi àárín kékeré wa ni ó ti di báàgì rẹ ògbé sábíà wa ni mọ́lọ̀ mọ́lọ̀ ọ̀rọ̀ mi ẹ̀ tiẹ̀ ń jọ mi. <laughs> wàá lọ bá ṣẹlẹ̀ kò sí àfojúdi ńbẹ kò sí àìkani ńbẹ inú èdè tọ́lọ̀ ń fún àwọn èèyàn pé kí wọ́n máa sọ ni ìsìn ńbẹ nu pé mo ní àkólé kan tó dáa nípa rẹ̀ bàtà àjọ pàdé lọ́nà èmi ọmọ ibi tó ń lọ ìwọ náà ọmọ ibi tí mo ń lọ ọ̀dà ọ̀tọ̀nà kó tiẹ̀ lè yanu bí wípé ń lẹ́ ń lọ o ìwọ náà ńgbà ń bá dọ́ lórí ọlọ́bìnrin ká níbo làwọn náà lọ. torí ọlọ́mọdé ara ìdá ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ní lọ àlọ́ ọ̀dẹ́ níbo la fẹ́ wá sí. èdè tí wọ́n pè fẹ́ni tó pàdé lọ́nà tó léèrè ibi tó ń a sọ pé ibi báà ni mò ń lọ fi jẹ́ ká nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n kí n ṣe ń ṣe kálukú nínú ilé rẹ̀ ọlọ́run ọmọ kò ṣe gbóná sí. ọ̀pọ̀lọpọ̀ ló wà tó ṣe pé ilé ń gbóná ọmọ burúkú. látàrí gbígbóná tí ló ń gbóná tí ń gbóná máa ti yọ ọrùn ó lè má dágbére fún yà ó ṣe jáde. kò sì sí ìrìn àjò eléyìí tó kéré kò síbi tí ìṣẹ̀lẹ̀ ò ti lè ṣẹlẹ̀. wọ́n lọ́ máa fi sọ rẹ̀ sọ wa. So lẹ́sìn wọn pé ní yorùbá lẹ́bù àwọn èèyàn sábà dágbére ibi tá à ń bá ń lọ ní yorùbá lẹ́bù yorùbá nìsín ó lè jẹ́ pé Kaduna ni lọ wọ́n bá fi kébò lẹ́ ń lọ wọ́n pàdé rẹ̀ gáràjì ọkọ̀ Kaduna ló sì wọ̀ wọ́n mọ̀ pé àwọn náà sì wá sọ mọ̀ràn bí ní Ọ̀yọ́ èèyàn kọ Kaduna mọ́ nílọ Kaduna náà nílọ àwọn náà wá pé pé ẹ̀rọ olóyè ni pé mo fẹ́ dé Kaduna pé mo fẹ́ débi kan ni ah, ọkọ̀ Kaduna lọ wọ̀ yàrá mo fẹ́ débi kan wọ́n sọ jẹ́jẹ́ ìyẹn ni kókó ọmọ bàa rán kú sí Yorùbá lẹ́bù nìyẹn <laughs> Ànábì sallallahu alaihi wasallam ntó ń máa ṣe kò ṣeé fi ṣàtẹ̀gùn fún rúrọ́ tí Yorùbá máa pa ọ́n nígbà máa ṣe ni pé tó ń fẹ́ lọ jà àwọn èèyàn kan lógun kò ní sọ pàtó pé ìlú wọn là ń lọ níta sì fẹ́ lọ sí ni nítorí pé al-harbu khud'ah ètè lógún ẹni tí ò bá ti mètè kò lè borí ogun tẹ bá ti sọ fún ọ̀tá yín ṣáájú kó tó di pé ẹ kàn la lójijì ó ṣeé kó jẹ́ pé ẹ bọ́ sípò ẹni fojú igi tínrín. tí ó padà lójú gbangba ẹni tẹ́yìn ń rò pé ẹ fi sóúnjẹ ọ̀sán ni wọ́n bá fi ń sóúnjẹ àárọ̀ torí ẹ̀ tó bá fẹ́ lọ àwọn aráàlú kan lógun kápẹ́ ìlú wọn ń bẹ lọ́nà agbọn àríwá tálọ́bì sallallahu alaihi wasallam ọkàn lè sọ pé ibi tá à ń lọ lọ. sẹ̀ǹkọ́ àwọn tó wà láàrin wa ọkàn tí wọ́n balẹ̀ kó agbọ́ pé ó ti gbéra ọ̀tá wa ẹ̀ ti dára àmọ́ kò lè jọ́dọ̀ wa níbọ̀ torí bọ́ ló mórílé ọ̀nà àbúlà ọ̀run anábì ọkàn yọ sí wọn gúnlẹ̀ níbi tí wọn ò lérò. ẹnìkan yorùbá náà àwọn náà wí pé awé fún ni kó tó dá ni àgbà àjàkadì ni kì í ṣe gbogbo ìgbà ní ìjà tó polongo ara rẹ̀ fún ọ kó tó yọ sí ọjọ́ àgbà àjàkadì ìgbà tí ó jẹ́ àgbà nígbà tó bá borí ẹ̀ torí kìí ṣe gbogbo ìjà náà ni ó polongo ara rẹ̀ pé mo ń bọ̀ tí ó borí ẹ̀ kódà kó ṣe kó sùn ṣùgbọ́n ẹ kọ́ sọ pé awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni tó bá rí ni dá nítorí ọ̀nà ìta ti múra ìgbà tó wí fún ọ ọ wá rí ọdá ń jàkadì ìgbà náà ló dàgbà àjàkadì àmọ́ tí ọba rí ọdá ń jàkadì bóyá o tó wá ìjàkadì tíẹ́ torí borí àti gbọ́lẹ̀ tẹ́lẹ̀ torí ẹ̀ tí ẹnìkan bá pàdé wa lọ́nà tó níbo lẹ́ ń lọ ẹja lè máa nà tán nítorí ẹlòmíì máa parọ́ ẹni tí ń lọ ọ̀bàdàn nísìn àwọn arìtọ́ wọkọ̀ ọ wá sọ fún wa yìí pé òun fẹ́ dòṣogbo ni. ṣé ọ̀nà Òṣogbo lọ́nà Ìbàdàn ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà wọn kọ̀pẹ́ kò jìnnà la bá gbọ́ pé ní ẹ̀bá ẹ̀ ti pè lẹ́bàá ibìkan ó sì ó sì jẹ́ pé wọ́n kó sínú jàǹbá yìí ọkọ̀ kan bẹ́ńbẹ́ tó tì lọ ẹni tó parọ́ pọ̀ ní ti Òṣogbo lọ àti sọ pé Òṣogbo ló ń lọ ọkọ̀ rẹ̀ náà bẹ́ńbẹ́ gbogbo ẹni tó sì wà ń bẹ̀ ló kù lẹ́yìn pé àwọn òní àní bẹ̀rù pé bóyá nǹkan kan ti wá torí pé àyàn ti wá tá a rí ń bọ́ lọ́sọ̀ pọ̀ lọ Òṣogbo lòkú ṣe pẹ́ òkú mi lè sọ̀sù mẹ́ta torí kẹ́kọ̀ọ́ sọ fún yín ó lọ Ìbàdàn Òṣogbo lọ sọ pé òun lọ sọ pé ọkọ̀ kan ọlọ́sídẹ́ǹtì ń lò bú ọlọ́sídẹ́ǹtì ní ìrántí òkè fíà ńgbà tó wọ Òṣogbo tán sẹ́wọ̀n kẹ́ káyọ̀ òkè àmì lèyí sọ fún yín Òṣogbo ló ń lọ wọn ò sì sọ pé Òṣogbo nìjàmbá ti Ìbàdàn nìjàmbá ti nǹkan ṣèbá ọ̀fẹ́ kú náà ló fi ń parọ́ àríkọ́ yóò bá lẹ́wọ̀ ẹ̀rí tí wọ́n máa ṣàwọn àdúrà àkàtì máa yá yẹn lẹ́nu fẹ́ni tí ò dágbére fún onímọ̀ tí ẹ lọ ọ̀ dágbére fún wa ó sì gbé búrẹ́dì ọ̀yọ́ bọ̀ ṣe amọ̀bi tí wọ́n lọ àbá àmọ̀ nìyí torí búrẹ́dì ọ̀yọ́ tó ń ta ń gbòòrò òun ti máa gbẹ díẹ̀ èyí tó wá gbé wá ọ̀lẹ̀ lọ́wọ́ gbólọ́lọ́ bí ọ̀jọ́ yọ ọgbà Ọ̀yọ́ kọjá so nítorí di ẹlẹ lẹ́yìn náà gan tani bá bá ńlá kú ẹni náà tó lè pọn tọjọ rẹ ọba sì pè tó máa parọ́ àwọn lágbóògùn gbọ́ bàjẹ́ wọ́n gba gbọ́jọ lọ́n lọ oògùn ọ̀fọ̀ ẹ wọ́n gba gbọ́ bàjẹ́ nísìnyí ẹ rí i pé nínú àwọn èdè wa yóò máa hàn sẹ́yìn náà wọ́n ní àní gbọ́jọ lọ́jọ́ lọ kó lọ lọ́jọ́ gbọ́jọ́ sí tí wọ́n fi lọ rù ó kú lọ́jọ́ àìpé a ṣé èèyàn lè kú kọjọ tí o tó pé yà ní gbogbo àwọn èdè ń túbọ̀ sí kò sí ìmánì because tí ìmánì bá wà èèyàn máa dúró ṣinṣin pé kó lọ́n tó so ìbànà kó lọ́n yóò so ìbànà ìlànà kẹtàbọ̀ lọ́wọ́ lẹ́nà sọ fún wọn pé nǹkan kan ò lè ṣe àwọn àfi tọ́lọ̀mbà kọ. lórí wọn ń bí ọ pé bó lọ ń lọ wàá pé wọn ń lọ síbi báyìí. ó kéré jù àwọn bàbá wa àwọn máa ń lo èdè tó pé ó túmọ̀ sí pé mò ń travel àmọ́ wọn lè mọ̀ sọ ibi táwọn lọ sẹ́mi kọ́ yàtọ̀ sí mò ń lọ ìkúlé mo fẹ́ dálẹ̀ mo fẹ́ dálẹ̀ láti mọ̀ pé ń lọ sí ìdálẹ̀ ibi tó lọ ó ti túmọ̀ sí pé rìn àjò ńlọfẹ́ rìn ibi tó ń lọ dínà tó lè túmọ̀ sí pé anabi sallallahu alayhi wa ara ń tàwé nù tani ń bi lóore màláìka sọgbà tí ọba bá wá jẹ́ pé mr diplomacy ni wọ́n ẹbí ọkọ àdúgbò kan bá dà mánàtà aláìrí kan bá so dípò pé máa ń lọ ní ti bí ọ léèrè ẹ sì pé máa ń gbé tó bá wù bó ti pé àwọn náà máa ń gbé tó bá wù ìyàtọ̀ tí ń àwọn àwọ̀ tó dáa tó dáa tó dáa ni máa gbé wọ̀ àmọ́ ǹjẹ̀mú máa ń gbá àwọn àwọ̀ burúkú wọ̀ wọn náà lè wá láwòrán tó o àmọ́ àwọ̀ burúkú làwọn máa sábà gbé yọ. ní ìsìn ẹ bá rédíò ẹ má máa sáré sí pàápàá jùlọ tó bá yẹ pé inú ilé lọ́wọ́ pàtàkì jùlọ nílòrú gbọdọ̀ ká ẹgbọ́n nǹkan mẹ́ta o àmọ́ ńlẹ̀ yìí ní ọ̀pá kíá torí anabi sallallahu alayhi wa sallam sọ pé uqtulul aswadayni fi salah ẹ̀pà méjèèjì kọ́nà kó sọ pé sọ̀láàtì lẹ́sìn. àwọn kìnnì méjèèjì náà anabi sallallahu alayhi wa sallam sọ pé al-hayyata wal-aqrab àti ejò àti àkekèé kọ́nà kó sọ pé sọ̀láàtì lẹ́sìn. ọ̀dà tó bá dé pé màdínà lẹ́ ti rẹ́jò ẹ̀rí tí ń lọ títì ó wọ́n fi pọ̀ fẹ́ pa inú yàrá ilẹ̀ rẹ̀ àwọn sallallahu alaihi wasallam ni ẹ má máa yára pa ọ́. nítorí wípé àwọn àǹdẹ̀mú máa ń fi bẹ́ẹ̀ ní Mẹ̀dínà wọ́n wà láwọ̀rọ̀ èjò wọ́n abàyàn lè ha bá ẹjẹjẹjọ tó bá ti lè fa tó bá ti lè bá bẹ́ẹ̀ kú wọ́n náà lè kú ẹsẹ̀kẹsẹ̀ àwọn ẹni mọ̀ta ló kọ́kọ́ kú àrùn méjèèjì wọ́n fọlọ́ sára pọ̀ nǹkan wọ́n fún àwọn tuntun wọ́n fún wọn pé ń tọ́wọ́ sí ẹ̀rọ. àwọn ọmọ náà máa rọ lọ wọ́n lọ máa rọ ojú ìyàwó. tó bárakùnrin yẹn fi padà lé wọ́n bá bá ìyàwó ń bọ̀ náà ni ọkàn rẹ̀ gbọ̀gbọ́ ọ̀tọ̀ fún ọ ó fi pé owó òsì lára àbẹ́ rí nǹkan mọ̀ ìyàwó rẹ̀ ọmọ kan rẹ̀ pọnpọ́n ni ìyàwó tuntun fún ọ wọ́n bá wọn rú pẹpẹ táwọn kó kọ́ńkírètì àwọn ẹ̀rí nǹkan mọ́. ìwé yìí sì mọ̀ pé gbogbo àwọn oge táwọn bíríkìlà máa mú lọ síbi iṣẹ́. àfẹnitọ́lọ́ ń bá sànú náà àwọn bíríkìlà. wọ́n máa bá wọn tagé ni àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ àdánù tó lè dìyà létí lẹ́ẹ̀mọ́ gbọ́ ń bá àwọn ọmọbìnrin wọ̀nyẹn sọ. omi ìgbà máa end up pẹ̀lú ìsìnà ní abá ṣiṣẹ́ tán wọ́n ti jẹ́ pé nǹkan náà ni wọ́n tún mú gbọ́. àwọn mùsùlùmí wọ́n lọ táwọn fi yàtọ̀ ní pé wọ́n máa ń lọ lórí ìyàwó wọn. wọ́n fẹ́ lápẹ́ ìyàwó àwọn wà ń pò táwọn ní oṣù máa bá wọn jù wò. àwọn àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ń máa ń gbé lónìí látàrí kò sábòye tó pé nípa ẹ̀sìn wọn ò ní bá wa jẹ́ àwọn ìyàwó wa wò lásán wọn ń bá wa rí wọn sàǹsàn. ẹrù bíi nínú ìsìn orúkọ pé nǹkan ọ̀rọ̀ mu wọn ló rọ tó fi pé wọn máa ń rọ nọ́ńbà mi wọn máa ń fi sọ́dà bí kọ́ mọ́ kó máa lọ. ó fi ń tajà lọ́gbọ̀n ó fi yọ pé wọ́n gbọmọ lórí ìtàn wọn máa gbogbo àwọn ta nǹkan kan wọn ò ní tọ́wọ̀ kan lọ títí wọn ò ní ìkan lọ títí ní wọn yóò tó wọn ń pa síbà náà kan yìí wà wọn yóò tó wọn pàtó ní gbàgbà tó wọn fún ìgbà tó ìdí ìtọ́wọ̀ yìí tẹ̀lé tó sí àwọn orí nǹkan náà wọn ti bàjẹ́ dé owó ọkàn yìí mú ní bàǹbà wọn gbé lọ mọ́ ni àwọn èèyàn pọ́n ara wọn ní ọ̀pọ̀tà abá pọ́n ní wọ́n yìí ẹ̀rọ sàbábẹ̀rẹ̀ torí tọkànlá ọ̀tọ̀ bọ́ fọwọ́ ọ̀nà ẹ̀rọ lẹ̀kùn kò tí jáde síta o bí lẹ̀kùn fi wà kápẹ́ ọ̀rọ̀ sísí ó fún mẹ́ta ju ilé lọ ọwọ́ wà lágbèdè méjì wọ́n fi rí ìyàwó ọkọ̀ kóró ojú sí ni. ṣé wọ́n ti sọ fún pípẹ́ mọ́nà tí mo yàrá tí mo fi ọ́ sí ọwọ́ rẹ̀ tẹ́lẹ̀ ó ní bẹ́ẹ̀ ni nǹkan kan ló wà nínú ilé ló mi jáde. àkọ́kọ́ ìyàwó ẹ̀rọ tó ní fún yín báyìí lẹ́yìn tó wọ́n tọ́ ìyàwó rẹ̀ tó ọ̀fẹ́ fẹ́ kò ní yí ara lẹ́nu pé ọlẹ́ mú àbúrò rẹ̀ nítorí ìyàwó nítorí pé àfẹ̀fẹ̀ dẹ́rọ̀ ní ìsìn ẹ̀rọ ọmọ bá mi lé ìyàwó mi ìyàwó bá lẹ̀bù. ìwé ọmọ ẹ wọ pé ó gbé yúnífọ̀ tó ìwọ́n tó ń yí ìyàwó ni. àkàrà ọkùnrin wa nígbà tí ọkùnrin wọn bọ́ ń ìwọ́n bá rẹ̀ jù ọmọ wọn kọ wọn gẹ́gẹ́ bí ọkọ sẹ́yìn pé egbò egbò dúdú tó bọ́ fún yẹn lápá ọkàn sí ọkọ yẹn ni lórí sallallahu alaihi wasallam ó ní bíbá tí ọkọ tó bá ìdò ààrùn pẹ̀lú fúlájú ẹnìkan kúrò àwọn méjèèjì. ìwé ìlànà sallallahu alaihi wa alihi wasallam wọ́n fi fún yín wá pé àìgbà àmà ẹnìkan ní wọ́n wà dé àwọn ọmọ ẹ̀sọ́ pé ní Madina o ṣùgbọ́n àwọn ọmọ gbọ́ wípé ní Madina nítorí pé padà sọ wípé àwọn àlejò ní bẹ́ẹ̀ ní tó bá wọn fún sọ̀rọ̀ wọ́n náà náà ti làwọn náà ní ọjọ́ kìíní kọlọ ẹtú kìlọ̀ fún ọjọ́ kejì kọlọ ọjọ́ kẹta ẹ wá ìrànlọ́wọ́ Ọlọ́run kẹgbọ kẹgbọ nǹkan ìgbà kẹjọjọ rẹ kọ kẹfà Ọlọ́run fún yín sọgùn lórí ẹ. tó ẹ̀kọ́ náà kọ̀ wọ́n lọ wọ́n gbé yàrá yẹn ó ní wọ́n gbọ́ àrò láti lọ gbọ́ ọmọ ìyá mi. pẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni ìsìláàmù tá a fẹsẹ̀ pẹ́sẹ̀ bẹ̀rẹ̀ yìí ahọ́ abẹ́yẹ náà mùsùlùmí ó ti sọ àwọn mùsùlùmí dọ́mọ ẹ̀yà anabi sallallahu alayhi wa sallam ó ní alimuslimu akhul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí. báwo ni bàrà nínú alukur'an pé innamal mu'minuna ikhwa tọ́ba ti sọ pé mọ̀ ọmọ ya kì í ṣe tó gbà lérò ní pé bàbá wa kan náà o àbí ìyá wa kan náà o nítorí pé gbogbo ọmọ ìlú eléyìí ò ní tùmọ̀ ńgbà tẹ́sán bá ti àwa. torí òun fi máa rí ọlọ́run ló dá wa nínú alẹ́ náà Qur'an pé ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi mayta. tí a wọ nìkan nínú yín láti gbẹ ẹran òkú ìgbé tí ọmọ ìyá rẹ̀ tó ti kú tó wọ ẹnìkan ní lájọ́ pípa ní wọ́n kọ́ wọ́n rọrọ̀ lẹ́yìn láìda òfin ní ọmọ ìyá rẹ̀ lájọ́ pípa ní fẹ́ lọ bẹ̀rù nífìn ìdáfẹ́ fàyẹ̀mù tọ́fẹ́ ọgbẹ́ mùsùlùmí tọ́jú ọmọ ìyá rẹ̀ wò tó kọ́ ọ́ lẹ́yìn lẹ́ka àlẹ́ ìhìn ní àmì tó ń tọrọ bọ́ wá yìí wọ́n ní sẹ́yìn ìwọ náà ní gbàgbà kan tó ti ṣe sí tẹ́lẹ̀ tó ń tọ́jú tó ń rìn wípé kó ń lọ padà fún fún ọ. Ẹ̀yìn gíga bá sọ orí bẹ́ẹ̀ kan. Ẹ máa wo báwo lórí ṣe ń fèsò rẹ sí. Orí ń bá fèsò rẹ. Ẹ padà máa retí kó ń pa orí tó ń fi ṣiṣẹ́ dáadáa sí i ṣe bẹ́ẹ̀. ọ̀lẹ́lẹ́ kọ́mọ rárá ìròyìn dáadáa kan tí mo fi fi tí mo ń retí kó mi ò fi dáadáa fún dára fún mi. wọ́n kàn mọ́ lọ́mọ ìyá mi kíkà náà ń jọ pa wá pọ̀ ni mo fi fẹ́ bẹ̀wò. tọ́ ọ̀run tó fà mí tó gbé bẹ̀wò rárá ẹni àbẹ̀tìhùn fìlà ń jẹ́ fẹ́lẹ̀ kí mo nífẹ̀ẹ́ rẹ̀ ń tura lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. قال فإني رسول الله إليك قلت بعد ذلك ينسى الله مجسه torí ẹ̀ka ní ìmọ̀ ẹgbẹ́rún yẹn lẹ́nu sàn. nǹkan orí lónìí òrírí tẹ́lẹ̀ tó ń bẹ sọ̀rọ̀. àgbẹ̀ sáré ráńpẹ́ mo lè fi àwọn á. bẹ́ẹ̀ ló ń tọ́jú bẹ́ẹ̀ wọ́n ṣe farabọ́ọ̀. ọjà náà pẹ̀lú dáadáa ọ̀tẹ́wọ̀gbà pẹ̀lú dáadáa àwọn ọmọdé wọn làwọn ẹsẹ̀ sórí rẹ̀ nù torí ẹ̀ ìmọ̀ọ́rí kò bí káwọ́ ọ̀rọ̀ níbùkún o àwọn àwọn ọ̀rọ̀ kò bí kásá ìgbà fọmùlà kejì nítorí pé ojú tààrùn kò túmọ̀ sí pé gbogbo òfin rí ilé ìlẹ́yìn tó ń bá sọ̀rọ̀ rí ẹ ẹ yín mọ̀lẹ́kà Jibril alayhi salam wọ́n lè tó pọ̀ jù nínú gbogbo ìgbà tí mo ti wá sọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam yìí máa gbé àwòrán sàhábì kan wà ní bẹ́sẹ̀ àìtẹ̀lẹ́bì. tó ẹnì títà àbá rí a rò pé a rò pé sàhábì láàrí sàhábì wà lọ́tọ̀. màláìka náà wà lọ́tọ̀ àmọ́ gbé àwọn eléyìí wọ̀. ìwà àti sàábìrin wa máa ń sinmi kan pé dáná ọrụ àbí ògbódé ọtí wọn tún gbà tó máa tọ ilé àlùkò. kọ̀ǹpútà máa máa ṣàwàdà káwàdà ọ̀wọ́n ń sọ fún sàábì pé ojúgbọdé àbí ògbódé ọgbàgbé ìgbà tó kékeré nígbà tó o bá lọ mọ̀ pé lẹ́yìn ẹsẹ̀ dúkìá ṣùgbọ́n ta ni màláìkà ẹgbẹ́ àwọn apèbè àpọ́nlé lẹ́nu màláìkà lè gbá wọ̀wọ̀ bí a máa sọ́ra àǹjẹ̀nú lè gbá wọ̀bì wọ̀ ọ̀nbẹ nínú àwọn èèyàn àwọn olójú kò mọ̀ ọ́ lọ wọ́n ti rọ́bìnrin kan tí kò ń dán ọ̀rọ̀ àpọ́nbẹ́pọ̀ rẹ́. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ni kan ojúdú bíi kóró fún bàbá ọkàn gba tẹ̀lé ọgbà tó máa ń jà ní dọ̀kan tí wọ́n bá bọ̀ ìwọ́n lọ́dún kò mú ọ̀rọ̀ ìwọ́n gbọ́dọ̀ mọ̀ wọn rẹ̀ ìyàwó tí wọ́n ti fẹ́ jẹ́ ọjọ́ lójú. torí ẹ̀ wọ́n lọ pè é nínú ìgbésí ayé wa lórí títíra ọlọ́run wọn náà lè pa àwọn ọ̀rẹ́ rẹ sórí àtẹ ó rí i pé láàrin èèyàn ọgọ́rùn-ún tó ọlọ́ fẹ́ràn bóyá láàrin èèyàn méjì mẹ́ta tó fẹ́ràn tó ọlọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìbánidọ́rẹ̀ wọ́n máa ń lọ lórí kíláǹfà ní òsì lọ́dọ̀ ẹni tó lómi lọ́rẹ̀ẹ́. báwo ọ̀dà tiẹ̀ tètè lákàkù àwọn ẹni tó pe wọn lámúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn mọ̀lẹ́bí àwọn àwọn tiẹ̀ àwọn pé ọ̀rọ̀ tó ń sìn kí ló ń gbà ń bẹ̀ kí ló ń kí ló ń lọ lọ́wọ́ ìwà ní ìfún ìgbà tó ń ọ̀rọ̀ lọ́wọ́ àníwọ́ ọlọ́mọtẹ̀lẹ̀kà bọ́ nìkan wọ́n bá sọ̀rọ̀ kò lè báyọ̀ ní ìfúnná ọgọ́fù ló kò lè fẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ òfin pààyàn ọ̀rọ̀ òfin pààyàn tó eléyìí túmọ̀ sí pé ṣàṣìyàn ní máa fẹ́ràn ọmọ làkejì rẹ̀ nítorí ọlọ́run báyọ̀ bá gbìyànjú láti rí ọmọ fẹ́ràn rẹ̀ nítorí ọlọ́run nítorí òun náà ní kó fìtí àwọn rẹ̀ nítorí nǹkan yà yìí. ìwà mọ̀ pé òwò tó ń ṣe lóhùn fẹ́ǹsì rẹ̀ tó ń ṣe lóhùn ẹni tó mú ọmọ àti máa ṣe wọ́ọ̀wọ́ lórí lọ́rẹ̀. ìwà kọ́jà rẹ̀ fi ń gbà kan ẹni tó bá fẹ́ràn pé ti fi rọ́bà ń gbà ìwà lọ́rẹ̀. ìwà kọ́jà tó fẹ́ fẹ́ràn. nǹkan ọ̀wá rọrùn àwọn ẹni tí wọ́n kágbá dúndú bàbá tó fún lọ fún ẹni tó àwọn tí ọgbà wọn sígbà tó ṣùgbọ́n àwọn fẹ́ràn tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ fẹ́ràn ẹnìkan rí láyé nítorí mùsùlùmí. torí pé máa ń ṣe tọ́lọ́n wọ́n tẹ̀lé tànàbí wọn fún mi sallallahu alayhi wa alihi wa sallam tẹ bá jẹ́ bẹ́ẹ̀ kú oríire. fún ìfẹ́ ìnìkan ló ń torí pé wọ́n wá dánilẹ́kọ̀ọ́ à ń dọ́rọ̀ gbọ́ tọ́lọ́n gbọ́ tànàbí. kẹfẹ́ ìnìkan nítorí wọ́n tún láti òfin tọ́takùtọ̀ náà ó sì yóò wò ní ṣe tí wọ́n bá yà pa ni wọ́n pa ọ́ ṣé ẹ̀yin fẹ́ràn yẹn nítorí rẹ̀ rí àlẹ́ni tó páàkì mọ́tò síbi ìpínlẹ̀ gbogbo èèyàn tó ní kálukú ọmọ wa gba pure water ó kẹ́ ẹ̀ gbá akpẹ́kẹ́ tó lé fún mi pure water èèyàn náà kúkú lọ́wọ́ tó fi lọ́yìn ó bá yẹ kó torí ọ̀nà yìí fún fún àwọn èèyàn ọ̀dájú pé ẹ̀ rí nọ́mbà tó dáa mú ẹ̀ rí nọ́mbà tó dáa mú ọ̀ká ṣàkíyèsí kọ́dà àwọn ìyàwó tẹ̀sán nítorí wọn náà lọ́ọ́ fún wọn èyí tó ń bá ń bá bùkátà fún lára wọn. àwọn ọmọọta ẹbí títí wọn náà lọ́ọ́ fún wọn nítorí táwọn náà ti gba àdírẹ́sì yìí náà tiwọn. ẹ̀rọ kó gbogbo ẹ̀ náà nítorí ọlọ́run gbọ́dọ̀ wọ̀ ní ìfẹ́ ìgbìmọ̀ méjì ọ̀kan náà ọmọ rẹ̀ ń fi tọ́lọ̀ ọ̀kan náà wọn ní rẹ̀ wọ́n fi tàn níbi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀kan náà wọn ọ̀tá wọn ọ̀tá fún níbi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọwọ́ tẹ́lẹ̀ eléyìí tó fi wípé wọ́n fi tàn náà wọ́n fi tàn níbi sallallahu alayhi wa sallam nítorí ti Allah ọwọ́ kórìíra èyí tó takùtọ̀ náà ó takù sínú àlọ́yìn Muhammad sallallahu alaihi wasallam nítorí tọ́lọ́ ilé ìlànà ìgbàgbọ́ òdodo tó ń tipa ara rẹ náà ni gbogbo wọn ti jáde. bẹ́ẹ̀ ni àwọn ìyàwó méjì ìyàwó kan jẹ́ ayára fetọ́lọ́ ayára fetàlẹ́yìn Muhammad sallallahu alaihi wa alihi wasallam. ọwọ́ apá ìyàwó yìí nítorí àwọn àṣẹṣe rẹ̀ yìí. ọ̀kan wọn màmá tuntun ni wọ́n fi. wọ́n máa ṣe nígbà sùn máa èèyàn ṣe wọ́n bá rẹ̀ mọ́ náà jẹ́ mẹ́rin. wọ́n máa wọ́n gbé ẹlẹ́nu gbọ́rọ̀ àwọn ẹlẹ́nu jàrà. báwo kárí ọwọ́ sáré lẹ́yìn torí tọ́lọ̀ ọkọ́ mi lẹ́yìn torí tọ́lọ̀ àwa nìyí máa ń wọ́n máa wá pé ètò kórìíra wọn lọ́nà ìlànà rẹ̀ káwọn náà fi tó fi máa tẹ́lẹ̀ wọn torí kíni torí tọ́lọ̀. ẹ̀rọ tí ò bá ti fẹ́ràn ẹni tó fẹ́ràn torí tọ́lọ̀ ẹ máa tọ́kọ̀ àṣedànù. tọ́ba fẹ́ràn ẹni káwọn torí ìdálẹ́ ayé yìí ó pọ̀ la tí ìtukọ̀ ṣẹlẹ̀ láàrin. nǹkan ló ayé òun sì ní tó àárín yìí tọ́ba kórìíra ẹnìkan nítorí nǹkan lé ayé ó pọ̀ la wọ́n padà rí i pé o fìdí rẹmi nítorí tó ìdámọ̀ kankan pátá korongodo ló ti torí rẹ̀ kórìíra rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń fẹ́ kẹ́ fẹ́ràn gbogbo ẹni tẹ́ bá fẹ́ràn nítorí tó wọ́n sì ń fẹ́ kẹ́ kórìíra gbogbo ẹni tẹ́ bá kórìíra nítorí tó torí délé yìí wọ́n ń torí pé wọ́n fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ́ ni ìwé ni wọ́n fi fẹ́ kọ́ ẹ rasulillahi ilayk ó ní dájúdájú èmi o ìránṣẹ́ ọlọ́ọ̀ni mo jẹ́ sí ọ ẹ dákun wọ́n fi ní rọ́ńdó náà jámà kankan wa subahana aláhi láti sọ لأن الله قد أحبك كما أحببته فيه ولن تنفت ينا بالدب وناس النفع نتون لو بان تريد الله هذا الإمام مسلم لو بارا ولعني يفعل ترى بسويتين وإن صافيت أو حللت خلاً fọfọ rahman fajal mọ́ntò àkè tó bá fọ́ mọ́ nìkan lọ́wọ́ mọ́tímọ́tí tó bá fọ́ mọ́ nìkan lọ́wọ́ wọléwọ̀de bọ́wọ́ nìkan kan lọ́rọ̀ àti nítorí tọ́lọ̀ kó kúkú mọ́ lọ́rẹ̀ ó pàdé lọ́rẹ̀ àbòsí ó pé dukọ lọ́rọ̀ tó fi pé torí ilé ayé torí nǹkan ilé ayé la fi múra wa lọ́rẹ̀ lọ. ọ̀rẹ́ tá a bá ní torí ọlọ́run ní dúró ti ni ọ̀rẹ́ tá a bá gbọ́ nítorí tọ́lọ́ ní fàwọn ni ọ̀rẹ́ tá a bá ní nítorí tọ́lọ́ ní ìjọ́jọ́ pé ìjọ́kọ́ dúró tìyàn. ẹnì pé nínú ìgbésí ayé wa àwọn ń fi àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló kọ pé àlè dá nìkan sí láyé wa yìí àfi ká bá àwọn èèyàn sí nítorí tí ọba bá yẹn ṣe pàápàá jùlọ nínú àgbọ́yé Yorùbá wọ́n ní jẹ́ tí ọlọ́dijọ́ ẹ̀yẹ ìjọ ọ̀dùnnú àwọn tá ní ìgbọ̀dùnnú tí ọba bá àwọn èèyàn sí tó bá dijọ́ ọ̀bànújẹ́ tani ó pẹ̀lú rẹ kẹ́dùn wọ́n jẹ́ kókó kan pàtàkì táwọn èèyàn ti torí ẹ̀ fàwọn ẹgbẹ́ tọ́rí. táwọn ẹgbẹ́ pèpè bọ́ àwọn fìtínà oríṣiríṣi tó yẹn ń kóra wọn sí i tí òkú wa lè dàbí èmi pẹ̀lú rẹ à ń pàdé níbi tá à ń ti ń gbá láyé ẹ̀sìn ọlọ́ pọ̀ lè dọ́gba o. bẹ́ẹ̀ sìn ọ́ pín ìwọ yìí kan náà ni ọ̀fẹ́ gbéyàwó wọ́n fi wọn má dání lẹ́kọ̀ọ́ àti mọ́ wọ́n sọ pé ẹ̀yìn yẹn o wọ́n pe gbogbo ní tó bá ráyè nínú yẹn o wípé kẹ́ pẹ̀lú mi lọ́la kẹ́ yẹ mi sí orí pẹ̀lú ògbó ọlọ́run màá ṣègbéyàwó lọ́la kọ́dà ní tí ọ̀wálé ni wọ́n dìṣẹ́ fún ìwọ náà wà pé àwọn èèyàn ti pọ̀ jù. nítorí wàá yọ ọlẹ́nu mi pé ìgbà tí àwọn ẹni tó ń jọ ń pàdé ń bi ìdánilọ́pọ̀ táwọn bá péjọ lọ́jọ́ tá a wí yìí wọn ní gbé sákúlà wa wọ́n fi máa rèlè pété alọ́wọ́ ta ni ọ̀wá ẹni tó wá gbọ́ lọ́wọ́ fẹ́yìn ẹni tó ọ̀wá ó kọ́ fẹ́rẹ́ ògbòkù kálukú tó sì máa wò pé ṣé ti jàmìlà bí ó ti jàmìlà ó jàmìlà tó sanwó ẹ̀ ọ̀rọ̀ sí torí pé irun pépé yẹn ti pàdé títaru tó Allahu Rabbul Alamin láti tó wájú pé gbọ̀n là ń ṣe àti wàá mọ̀ nínú ẹgbẹ́ wa pé tá a bá lọ ọpẹ́ nìkan ṣe ṣiṣe tá a rọ̀dọ̀ fún ní tó kéré fún two hundred. bàbá tó di ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ó wọ pé ah, babalábọ́jà àti ìrọ̀wọ́ rẹ babalábọ́jà àti ìrọ̀wọ́ tẹ ọ márùn-ún one thousand. tẹ́yìn wá pé ìdí ìdánilẹ́kọ̀ọ́ náà ti ń pàdé náà wá lọ. pé ìyàwó ló sì fẹ́ sẹ́yìn òun rọrùn fún wa títí. a lè rí nínú wa ẹni tí ọkọ̀ ọba kò tó rìn three thousand tó ní ẹ má gbẹ́nu ọmọ ọba ẹlẹ́dọ̀ àwọn sàlùbáríkà sí i. Ah, owó títí lélẹ́yìn ìrànlọ́wọ́ ni. kàfá wọ́n á pè àwọn amọ́ra làbá bùn three three thousand three times ten for the thirty. wọ́n á tún two hundred thirty thousand divided by twenty That's sọ wípé one fifty gbogbo ọmọ ẹgbẹ́ òfin fifteen lọ. ṣé àlèrú àlèrú pé three hundred thousand náà wọ́n lè ń bẹ̀. gbogbo olóòwò nìkan àwọn pé ká pàdé ń dìtọ́ náà ló pé jù. ok àsìkò tí ìwọ mú three thousand jáde tó mú náà mú three thousand àjọsọ ọ̀rọ̀ àjọsọ òun dẹ̀ kọ́ bá kọ́ ẹ̀kọ́ rẹ̀ ìgbẹ́kẹ̀lé kọ́ rí láàrin àpárẹ ẹ ṣé à ń retí kó fún padà bá retí àwọn retí kó náà sàn alẹ́ sàn ẹgbẹ́ ń kọ́ ọ̀rọ̀ dọ́gbọ́n wọ́n fẹ́ gba rìtá àwọn òfin gba rìtá wọ́n gba kíláàsì ọ̀rọ̀ màmá màmá ni tí ẹnìkan bá bí màmá báwọn bá wá bẹ̀ báwọn sòkòtò rọ́ńdọ́rọ́ńdọ́ ń pátá rọ́ńdọ́rọ́ńdọ́ tó máa ń rọ̀ fún wọn gbogbo wọn máa sọ pé pátákà máa jẹ eléyìí máa jẹ ní aṣọ ọmọdé eléyìí máa jẹ nǹkan nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́dọ̀ ọ̀rọ̀ tó ọ̀rọ̀ dàrú ìyá nípa àwọn nǹkan tó ń fún wọn ti dàrú. àwọn ọmọ yẹn wá retí pé ọ̀rọ̀ sàn padà káfọ́ ọ̀rọ̀ nǹkan tó bímọ ọkọ nípa wọn fún ọ̀rọ̀ kí wọ́n fẹ́ gbà rẹ̀ táwọn torí kò ń fi torí ọ̀rẹ́ bá ń ṣe nítorí tọ́lọ̀ ló ní ìtumọ̀ òrìrì owó táwọn ọ̀rẹ́ rẹ̀ bù ọ̀n látàrí pé ń pàdé ń bi ìdánilọ́pọ̀ ìyẹn máa jẹ́ tìbálẹ̀ ọkàn tìbálẹ̀ ọkàn ẹ̀rọ orí bọ̀ nípa àwọn tí wọ́n padà béèrè fowó ìjọ kan tani bèèrè wọ́n ti fún wọn fún wọn náà wọ́n làwọn tó máa gbìyànjú pé ah three thousand péré mo lè fún un wọ́n á jẹ́ pé wọ́n lọ wà lápò mi jù bẹ́ẹ̀ lọ wọ́n náà bá fún jù bẹ́ẹ̀ lọ. nítorí pé òun fi kí ń fẹ̀gbẹ́ yàtọ̀ sẹ́ni tó ń fi nítorí pé ń dàjọ́ kò ní í gba lọ́nà tó ti wọ̀wọ́ lọ́rùn kó lè fún padà níjọ́ tí wọn náà bá fún ṣùgbọ́n nìkan fẹjọ́ yín sùn o ìpè nìkan fẹjọ́ yín sùn wọ́n ní àwọn lọ́nà sùn nà tó wọ́n náà hun ni wọn o kódà mo ti ń ro pé ń sọ̀rọ̀ ti pẹ́ wọ́n lọ́nà sùn nà hun ni wọn wọ́n lọ́wọ́ ó ní tí ẹnìkan tó bá gbọ́ wọn ẹgbẹ́ pé kí ní bá wọ́n pè ní kí wọ́n sọ̀rọ̀ ló kọ́ fẹ́. àwọn ọkọ̀ àwọn olùgbọ́ pé ọdún yẹn nígbà mẹ́ta tẹ́ǹtì kan bàbá fẹ́ takọ̀ pa òyìn ọ̀tọ̀ ni ọ̀pọ̀ àwọn ẹ̀kọ́ wa jẹ ká pápẹ́júwe fáwọn ọ̀rọ̀ tó máa jẹ. wọ́n ní ẹni tó bímọ ọ̀rọ̀ ojú fèrè ọ̀sì wọ́n ti fọ ọmọ wọn ti gbogbo ẹ̀sìn wọ́n bá wọn sínú wọn fò àbúta ẹ tó ọlọ́run ọmọ ọba sí sọ ọmọ ẹgbẹ́ ọmọ náà tó ẹ ń gbé àná fún màdé kọ́ ọba kò tó dẹ́gbẹ́ ìyàwó àbí náà ní fífọ́ gbá mi ọyẹ ọyẹ káàmù ọmọ wà káàmù ọmọ wà pé wọ́n á yọ ọlọ́mọ pé àwọn èèyàn tó ẹ̀ tó ń tọ̀ aboyún aboyún aboyún lọ́sí tí yorùbá lẹ́gùn tí yorùbá lẹ́gùn ẹ mọ̀ pé nìsín yorùbá mú sísè àwọn àbá lọ kára ẹgbẹ́ tó bá lọ ọ̀rọ̀ pọ̀nmọ́ níbi ìsàlẹ̀ mọ̀ tó ra pọ̀nmọ́ bíi two thousand tó yí mọ́ta àwọn ọ̀rọ̀ jẹ́ wọ́n ti máa dùn kó máa wọ̀ náà dà fún àwọn ọ̀pọ̀ yorùbá lẹ́gùn yorùbá lọ ra màálù nǹkan òun náà máa wọ pé tíkì rẹ̀ tó ń ṣe kíní kan tíkì rẹ̀ jẹ́ gọ̀bì àwọn bá rí fún one part ọ̀rọ̀ olóòrè ìkara a sì ní dùn táwọn yìí dé wọ́n rí pé yẹ́s olóòrè apá ìgbà tí wọ́n lọ dúró wọ́n dùkọ̀ ó ti rò pé nígbà wọ́n máa apply lọ́jọ́ yẹn ni pay before service yàtí ẹ wá sanwó kẹ́ tó gbóúnjẹ náà tó sì pé lóúnjẹ lálọ́ wọ́n sábà wọ́n sábà wọ́n sábà wọ́n pé ká. Ah, gbígbà láàrin pé ń ka ẹ̀ fún wò ṣùgbọ́n akúlẹ̀ yóò bá lẹ́bù lọ́dọ̀ àwọn tó ń jẹ̀mọ̀ á tó dáná torí pé sọ pé fọmọ rẹ lórúkọ rẹ fọmọ rẹ ń gbàrà àpéèkọ. ẹni tó bá ń jẹ́ ń o lè ti ṣe sàrà ń bẹ̀. àwọn olùwàsísá àwọn ń jiyàn láàrin ara wọn ìyá páwà pé ǹjẹ́ àwọn lè fún jẹ ká fáwọn èèyàn torí ipa bí wọn. àwọn tó pọ̀ ní pàbórú bàbá pọ̀ èèyàn torí ipa bí wọn tọrọ àjẹun ẹ bá kò fún nǹkan ògbóró ń bẹ̀. àmọ́ pé ogun náà ẹ̀ torí nǹkan wọn ò tún lè ṣe ń jẹ́ ọmọ nǹkan lọ́gbọ̀ wa. gbogbo owó tó fi máa fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ olówó tó fi tọ́mọ olówó tó fi kó ara ilé ẹnu jọ àwọn òṣìṣẹ́ wọn pọ̀ tó ìlú ọkọ̀ àwọn kan mọ̀ wọ́n dìde ní pẹ́pẹ́pẹ́ ìwọ ọmọ owó tó wọ́n tó fi fẹ́ kó ara jọ ti dán wọ́n olówó ọ̀fọ́ olówó èyí wọ ilé jẹ tó wọ́n ní ọtí ìfowó bàbá ní ọtí bíi tuntun wọ́n bá wọ́n wà lè fàbí bàbá bíbi tuntun wọ́n hàn bí wọ́n tó ọgbà wọn bá lọ ó kó fèrè lọ mọ́tò túlẹ̀ tó nígbà tó ṣe pé wọn náà ló pa àwọn èèyàn kan wá jẹun ó pàtẹ́kálẹ̀ pọ́nfọ́ pọ́n ó gbé léyìn yẹn sílà lásán ni ẹ jẹ́ kí ìfẹ́ tá a ní sílà wọn tó ń torí tọ́lọ̀ ìyẹn fúlájú ọ̀pọ̀ ẹ̀rọ nǹkan kékeré kékeré tá a fi fọ́pá ṣẹ́ra wa àníyàn

gbogbo ẹni jìnnà wọn fún ara wọn tó lọ lọ wọn sí irọ́ lásán àgbẹ̀dẹ ọ̀rọ̀ tẹ̀ wọn bá rí tẹ́lẹ̀ rẹ̀ ọ̀tọ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì tó lọ lọ nítorí wọn náà tó ń pẹ́ ọ̀rẹ́ mi ní láti tọ́ tí wọ́n ti yàn rẹ̀ òfin eléyìí wọn tó lọ aṣọ mi lọ́tùlà ó lè pé lórí bú ayé ìwọ̀n ọkùnrin olú ẹ sọ pé láti dọ́tà ètò ń bẹ̀rù wọn ò rí wọn àdúgbò rẹ̀ kí sí lọ́pàá wọn pọ̀ tí wọ́n dọ̀ rẹ̀ ilé sì pàápàá náà ló tù wọ́n ká nítorí tó ń fi tó wọn náà ọ̀rẹ́ tá à ń fi nítorí tó náà ni kì í wọlé ọ̀rẹ́ tá à ń nítorí tó náà ni kì í tí omi kì í sá wọ́n gbà wá ti jẹ́ pọ̀ ilé ayé ọ̀rẹ́ àǹfààní ní ìdánìkan mú mi lọ bí tí àtúnṣe ká ẹ ń fọ̀nà ọ̀kan hàn mí ó fi hàn mí mo ti mọ̀ ọ́ tẹ́ mo wá ní babalágbẹ́gbẹ́ sílẹ̀ ìmọ̀ ọmọ ìpínlẹ̀ yìí.

ó ti gbàgbé pé orí ńlá lọ fún o ẹ mọ̀ pé kọ́ mi lẹ́jà kémi náà máa pa ọ̀sẹ̀ ju máa fún mi lẹ́jà jẹ lójoojúmọ́ lọ. torí ẹni tó fọ̀nà hàn olófẹ́ yẹn yàtọ̀ sẹ́ni tó ń fún yàn lórí olóró ló fún mi olóró ló fún mi tó ló gbẹ́ bùkátà mi. àwọn tó bá fọ̀nà tèmi náà ti máa rí fún hàn orí náà ni. àwa wà á máa ka ẹ̀sùn sẹ́ni tó fọ̀rọ̀ fún wa á máa kẹ̀sùn lọ́rùn wọ́n lè tí ìrẹ́pọ̀ wọn fi bàjẹ́ nítorí kì í sọ̀rọ̀ tó wọn náà lásìkò kún fún ojú ẹ̀sìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìbánidọ́rẹ̀ báwo lè ń bára wọn dọ̀rẹ̀ òní ìṣe pẹ̀lú ti Allahu Rabbul Alamin òun náà ní wípé ní ìsinyìí báyìí ẹ̀ rí pé ọjọ́ mọ́bì kan wọ́n àti ẹ̀dẹ́bẹ̀ pẹ̀jọ́ túká ẹni tó lọ bá wọn bá gbé ẹnjẹ́lẹ́pù kan ọgbẹ́ fún ọgbẹ́ ẹnjẹ́lẹ́pù rẹ̀ ọgbẹ́ fún ẹnì kejì ọgbẹ́ ẹnjẹ́lẹ́pù kẹta ọgbẹ́ fún ẹnì kẹta aleykum salaam ti lọ. ok ajé elias kẹ́ńgbọ́dọ̀. tó tó bá wo àwọn ìdílé pọ́lísì láàyè àwọn èèyàn máa wá wò pé kí wọ́n dé kẹ́ńgbọ́dọ̀ tí wọ́n tó gbòòrò ju tàwọn lọ. gbogbo yìí sì pé ọ̀rẹ́ lẹ́ńdọ́sì ẹ̀rọ náà sì ni gbogbo yìí ìjọ ìṣẹ̀lẹ̀ àbí òní ìṣẹ̀lẹ̀ kọlà bí wọn bá dà síta wọn yẹn kù sínú báyìí pé bàbá ta bá rèé síyàn ẹgbẹ́ wọn ni kú ẹgbẹ́ òkú tó fún bàbá táwọn ọ̀rọ̀ ju ti gbogbo wa lọ wọn kì í sí bàbá yìí lọ tí wọn pẹ ní òun bàbá àwọn búlọ̀kù bàbá ọkọ mú odi tọ́ mọ́ náà yóò wá sọ di wàhálà wọ́n sọ di wàhálà yóò wá di tí wọ́n fi ń gbẹ́ra wọn lẹ́sẹ̀ kìtìlára yìí pẹ̀lú ìtumọ̀ sí pé ẹ jẹ́ ká fún ara wa tọrọ lọ́n ìfẹ́ ara nítorí tọ́lọ̀ àwọn ọ̀ràn ni lọ láti lè jọ sí nítorí tọ́lọ̀ tí ò bá ti sípa fún ara wa nítorí tọ́lọ̀ tí ò bá ń sọ̀rọ̀ látàárọ̀ kò ní dọ̀sán tí ò bá ń sọ̀rọ̀ látọ̀sán kò ní dalẹ̀ nítorí pé tọ́lẹ̀ tọ́lẹ̀ náà ìrẹ́pọ̀ tí ò bá ti jẹ́ nítorí tọ́lọ̀ àti wọn ni rẹ̀ fún wọn àwọn ọ̀rọ̀ pọ̀ tó bá rí torí tó náà èé parẹ́ wọn wọ àpèjúwe wọn wọn sàhábà ti ṣe rí ẹni tí ń bẹ láyé ìrẹ́pọ̀ tó gbàgbẹ́ láàrin ẹni tó kú òtítọ́ tó kú kọ́ pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ tì òtítọ́ tó kú kọ́ pa àwọn ọmọ rẹ̀ tì nǹkan tí ó kàn ń fi àwọn mọ̀lẹ́bí àtọmọ ni pé tí ò bá yẹn jẹ́ pé àárí ọkọ wa mú àárí ìyàwó wa mú àárọ̀ ìyá wa mú àwọn èèyàn rí gbogbo ń tó náà máa ń ṣe ń dáadáa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ làwọn náà ṣe fún wa wọ́n jẹ́ àlà wọ́n torí pé fún yẹn jẹ́ nítorí tọ́lọ̀ ṣùgbọ́n nígbà tó bá yá jẹ́ pé ìfẹ́ wa ìfẹ́ torí tọ́lọ̀ nǹkan dájú náà ni pé àwọn máa bára wa àwọn máa náà sọ̀rọ̀ àwa gbẹgbẹ fún ara wa náà wípé ìfẹ́ tí a fẹ́ àdé iná ìfẹ́ tá a fẹ́ra wa ìfẹ́ tí ò pé ká ló tà ń ba ara wa ìfẹ́ tí ò pé ká ló fìra wa lẹ́sìn ìfẹ́ tí ò pé ká ló bàtàrà wa jẹ́ fífọ̀ wọn kò lè ìfẹ́ tí ò pé ká ló bọ̀ra wa lẹ́sìn fífọ̀ wọn kò lè ìfẹ́ àgbádùn fífọ̀ ìfẹ́ orí bú wọ́n àti ọba ti tọ́ ẹ̀yàn torí tọ́lú gbàgbé ẹ̀ torí ẹ̀ pàtàkì káwọn náà dé báyìí lọ́wọ́ ìgbà tí wọ́n ti fún ọkùnrin lẹ́fọ̀ọ́ ọlọ́run ní kí n sọ fún ọ òun náà nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣe nífẹ̀ẹ́ ẹni tó ń lọ bá nítorí ìtọ́ni torí àwọn olùwọ́n sọ fún wa pé tó bá fẹ́ràn ẹnìkan torí tọ́lọ̀ ẹ fi hàn tó bá fẹ́ràn ẹnìkan torí tọ́lọ̀ ẹ hàn bóyá fífi hàn inni uhibbuka fillah dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ nítorí tọ́lọ̀ dájúdájú mo nífẹ̀ẹ́ nítorí tọ́lọ̀ èyí náà wá dá lóhùn ṣùgbọ́n àwọn wọn náà nífẹ̀ẹ́ nítorí tọ́lọ̀ wọn á sọ pé ahabbuka Allahu alladhi ahbabtani fi ọlọ́run ọlọ́run tó ti torí rẹ̀ nífẹ̀ẹ́ yìí yóò fẹ́ ìyẹn wo tí ó dẹ̀fẹ̀ láàrin àwa pàjẹ́yìn àwọn kan sọ pé ìní wọ́n fẹ́ rẹ̀ nítorí tọ́lọ̀ mo tí ìwà ti dá padà fún mi pé ọmọ náà tí wọ́n ti torí rẹ̀ nífẹ̀ẹ́ mi náà ń sọ̀rọ̀ náà so àmọ́ ẹ̀yìn mi tẹ́yìn gbọ́dọ̀ sọ tóun bá ti lè sọ pé òun fẹ́ràn tó lọ náà èyí náà sọ fún pé ọlọ́run tó o ti torí rẹ̀ nífẹ̀ẹ́ wọn yóò rán fún ọ̀rọ̀ náà. sọ eléyìí jẹ́ mo ti ṣe jẹ́ńdọ̀n ẹ jẹ́ ká tún ẹni ara sí ẹ jẹ́ ká jẹ́ ẹni tí wọ́n fẹ́ àwọn ọmọlàkejì wa nítorí tọ́lọ̀ ká jẹ́ ẹni tó ṣe é pé torí àǹfààní ayé àǹfààní wọn tán. bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọn kápẹ́ nìkan ṣiṣẹ́ nìkan ọmọ akọ́ ṣiṣẹ́ ń bẹ̀.

àti wàá gbàgbé pé ìgbà tó wà ń bẹ ó fi wá lóore ó fi wá lóore ó fi wá lóore láti àgbè rẹ̀ torí ìtàn ìtàn ẹnu máa ń mú inú wọn wá ti dẹ́ tán pọ̀ dárí oríṣi eléyìí ẹ jẹ́ ká fẹ́ràn gbogbo ẹni tí a bá fẹ́ràn tó rọ lọ́wọ́ ẹni tó bá fẹ́ràn tó rọ lọ́wọ́ ọ̀ fẹ́ràn rẹ̀ kórìíra gbogbo ẹni tó bá kórìíra nítorí tọ́lọ́ ẹni tó máa ń kórìíra tó ọ̀jẹ́ nítorí tọ́lọ́ wọ́n á dúpọ̀ lára ní dọ́ọ̀lá nù èyí tàbí orúkọ ní dọ́ọ̀jà kórìíra ẹni tó bá kórìíra ń tọrọ lọ bó bá sì mà tọlọ ní ẹni náà níta nàbì sọlọ láàrin sọlọ lẹni náà pèpè tẹlẹ tọlọ pèpè tẹlẹ tà nàbì wọn bá ń bá sọ̀rọ̀ lọ wọn gbọmú wọn ń bá sọta nàbì wọn máa ń yín ìtọ́jú kórìíra rẹ ni títí débi kíbi láyé ọmọ jàre ni fẹ́ràn ẹni tó fẹ́ràn tó wọn kí ló dé tó fi ajé pé gbọmọgbọmọ rẹ lẹ́yìn ọkùnrin kan à torí tọlọ ni torí tọlọ ni níta gbọ́n kàdé ń di kárí tọlọ.

ó sì jẹ́ ká lọ kórìíra gbogbo tá a máa ń kórìíra nítorí tọ́lọ̀. àwọn ẹlẹ́gbẹ́ akọ́jọ́ tó fi òdodo rárá ìjókòó láàrin wa ìfẹ́ ìtàjẹ́ kọ́nà ọba ẹlẹ́gbẹ́ akọ́ka kú láwùjọ wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك تبابي وتبارك فتاني سنتوري الله ṣùgbọ́n àfàtúnṣe pé wọ́n ń wà eléyìí tó tó bá rí òótọ́ ọ̀rọ̀ lásìkò tó yẹ kó sọ tí sísọ rẹ̀ ó wúlò tí wọ́n fẹ́ fàánù kò ní sọ. torí yóò fẹ́ dá lọ́tọ̀ yóò fẹ́ dá lófì. irú ìhàwó lẹ́ka kọ̀ sí. àkọ́kọ́ ẹgbẹ́ ni wọ́n fọ̀rọ̀ nítorí tọ́lá tí ìṣẹ̀lẹ̀ ìlú báyìí ẹ̀sìn ìlú fọ̀rọ̀ nítorí pé ilé ìwòye fìkì ni wọ́n pè ìwòye fìkì òun náà ni alágàbàǹgẹ̀dẹ̀ olójú méjì sọtọ́sọ̀sì mẹ́ba bìkan jẹ́ ìwòye fìdíbè tàbí tí ìwòye bá tẹ̀lé tọ́lọ̀ nítorí kìlọ́pọ̀ ní ìṣẹ́fún anú Al-Qur'an àná èyí tí wọn sọ lọ́la àrí sọ́mọ ń sọ fún wọn nínú fóònù láti jìnnà fún gbogbo nǹkan bá fara di mùnàfìkì. mùnàfìkì ẹ̀sìn yẹn èyí já ti jà tí lásán ni. wọ́n yẹ wọ́n yẹ sọ pé mo nífẹ̀ẹ́ ìtura ọlọ́run ìfẹ́ kí ni ó sì gbọ́ ó sì ó sì ìfẹ́ rẹ gbé lọ síbi tí ò dáa. so ó yẹ kó o tó tó ìyàwó wọ́n àti bá tó tó ra rẹ̀ sí. ó kúrò ní àjàù. wọ́n bá jẹ́kú kọ́ jẹ́kú wọ́n bá dé yẹ kọ́ jẹ́ yẹ. a nífẹ̀ẹ́ àbẹ́pọ̀ ẹni tá a gbé ilé wọ́n máa fi nígbà kan ló máa ń hun gbà wọ́n wá wọ́n jíjọ́ kan ní Aisha radiyallahu anha ọmọ Sa'ad ibn Ubadah radiyallahu anhu ọmọ lórí àwọn Ansar àwọn abala tó ń pè ní Khazraj ọmọ àwọn ọba jẹ ọkùnrin tó pé jù láyé yìí ọba ṣe pẹlọmba fún un lọgbà ó ní ọba jọkùnrin tó pé jù láyé yìí tó bá ṣe pé ọlọ́run ọba fún un nígbà. ìyẹn ni pé àìfún nírùgbà wọ́n fi dá ẹni tó ṣe pé ó kù díẹ̀ káàtó àìjẹ́pọ́lọ̀ ń fún nírùgbà wọn ò fi dọ́kùnrin tó pé. yá ló dé ọlọ́run wọn fọ àrùn gbà lónìí àwọn afáàdánù nítorí àwọn ọ̀fẹ́ di arúgbó àbẹ́rẹ́ nǹkan náà pé ọmọ olóńgbò kan náà wà jọ pé ó ń rọrùn gbà àsìkò rẹ̀ ní tó nìyẹn máa wù àsìkò rẹ̀ ní tó nìyẹn máa wù ó sì fẹ́ pé ọmọ bù ọlọ́mọdé ọ̀fẹ́ tẹ́nìkan kó pọ̀ lágbà sí wàhálà nígbà tó ọba kú ọ̀rọ̀ tó bá gbọ̀n lọ fún gbẹ̀rùn bí kòbìrì ìwádìí náà lẹ́kọ̀ọ́ pàṣípààyè rẹ̀ làwọn ẹ̀kọ́ ẹ̀fìn ọgbà ńlá làlábùwì ẹ̀mí fọwọ́kà ẹ̀mí fọwọ́kà wọ́n ní ẹ̀fọ́ ọkùnrin nìyẹn kí máa dé kámọkùnrin lọ́kùnrin. obìnrin wa ni báwo wá ni tí wọ́n bá wá lọ hùlágbọ̀n obìnrin ẹ̀kọ́ wọn sí ẹ̀kọ́ ọkùnrin ló máa hù ìwọ̀n àgbà. àìsí rí sáǹpù àwọn obìnrin kan náà táwọn náà hùn irun àgbò táwọn yìí yóò máa gé wọn máa fa ní àgbègbè àwò ó gbà ní ọ̀rọ̀ táwọn kan fa nítorí pé irun àgbò kò sí fọkùn ẹ sì rí nínú nítorí kó má fọkàn wọ́n nítorí pé ọmọkùnrin tó lọ́jọ́ ní kò fún obìnrin lọ wọ́n nítorí pé tí irun bá ti lè hù lágbọ̀n obìnrin tó bá ti lè dé pé yóò tún máa pọ̀ sí ni. bẹ́ẹ̀ náà wọ́n fi ta bá fa orí wa owó ti jáde tó pọ̀. ìwé àwọn obìnrin wọ́n fi pé wọ́n máa ń hù lára wọn náà gbogbo ẹsẹ̀ gbogbo apá gbogbo kùn. wọ́n lọ wọ́n oògùn kan tó wọ́n fi tó wọ́n gbá ìyàwó pẹ̀lú ògbó ọlọ́run fẹ́fẹ́ bẹ̀rẹ̀ sí òun. ó ń tọ́ pọ̀ dàbí gbòkù túmọ̀ sí pé àwọn apá kan ní kó máa kó máa mú torí tí ọba mú bóde máa náà náà máa ma. wọ́n tẹ̀ máa tún fa yóò pọ̀ ni. àjẹpọ̀ torí ìgbòho yóò pọ̀ kò ní pọ̀. tábà ní nǹkan kan tá a lè sì. wípé yóò mú kó rárá. wọ́n sì dín ní akọ́rọ̀ òògùn kò sí tó burú mẹ́. kó mi yẹn lò kọ́ gbàgbá yìí. ọmọ ọlọ́ọ̀fẹ́ rí i láìpẹ́ sísá kínní kan tó fẹ́ fẹ́ wọ́n ní kọ́ wá wò so wọ́n fún wa wò wọ́n wá rí ọgbọ̀n wọn pé á ìṣàlà ẹ̀ máa gbọ́ bí ọba ṣe jẹ ọ̀rọ̀ ti fún wa rẹ̀ ẹ̀yìn ẹ̀ máa gbọ́ bí ọba ṣe jẹ so eléyìí jẹ́ bó ṣe jẹ náà. ìsíwájú kó ṣe imam àwa kí ìsàtọ̀tọ̀ wọ̀ òfófó tó abẹ̀mí ń bẹ lára rẹ̀ òfótó ọyọ òfótó ọjà ọtó ìyá kan lóyún ọpọmọ ara nkárá wọ́n láti àṣì wọ́n fún àlọ́ kò sí fífi sọ̀láàtì wọ́n gbá lọ́wọ́ òfótó sọ̀láàtì ọ̀tọ́ wá sí dá àmọ́ sẹ́lọ̀n náà ti pé wẹsẹ tó máa ń wòran abẹ̀mí lára ládàá ṣe láti ọ̀tọ̀ ẹsẹ̀ aṣọ tó máa ń wòran abẹ̀mí lára tọ́wọ̀ ọ̀tọ̀ ilé ìjọba ìṣòjọ. lẹ́yìn tó bá gbé ìtàgbélébùú ọ̀rọ̀ wọ́n ti fẹ́ tó jọ́sù kan ọ̀rọ̀ jọ́sù kan wọ́n ní fọ́tò kọjá máa gbé ká. so jọ́sù tó ń wọ̀ wọ́n máa gbé fọ́tò rọ̀ ẹ̀ka. sọ wọ́n pé àmì sábọ́sọ́nà làgbélébù àmì sábọ́sọ́nà ní fọ́tò jésù àmì sábọ́sọ́nà ní fọ́tò ẹ̀ńtọ́pọ̀ ìyá rẹ̀ náà tòun wá pé lè fi ṣe sọ́láàtì gbàgbé ẹ̀ ọkàn gbára gbé náà nù. ẹ̀yìn wọn mú àmọ̀ jẹ́kí àwọn ń bọ̀ ọ̀rùn náà ń bọ̀ yẹn ṣàṣà rẹ̀ ní ìlágbélébù ọ̀wọ́ dáadáa gbọ́dọ̀ bí bàjẹ́ bọ́yá ibi ẹ̀yìn bọ́yá bí kẹ́fàrì gbàgbélébù gbàgbélébù. Now. ìmáàmù kan wà wọ́n máa ń síwájú sọláàtì fáwọn èèyàn ní sọláàtì gbọ́hùr àti àfù erébà ṣọ́ọ̀bù tí wọ́n ní fúláṣí wa ṣùgbọ́n kò tí ì ṣẹlẹ̀ rí pé bàbá ṣe lè mọ́mù rí ní sọláàtì magrib ìdó ìṣà wọ́n á mú kí àwọn kan máa rò pé báyà bàbá ọ̀rọ̀ láti àkìdá bẹ̀rẹ̀ wọ́n á dẹ́gbẹ́ gbọ́ lóríṣiríṣi pé tí bàbá bá gbéra kúrò ṣọ́ọ̀pù nírọ̀lẹ́ tí wọ́n sì síwájú sí sọ̀láàtì magreb fáwọn. síbẹ̀síbẹ̀ sọ̀láàtì ìṣá àti mọ́tà wọlé kí wọ́n tó dé. kí wọ́n fà tó wọ́n sí magreb fáwọn kún tó. àwọn sàdàgbé ọgbọ́n àwọn lo ọ̀kan náà ọmọ bàbá tó gbàgbà jù àwọn lọ. kí wọ́n bá wọn bá bàbá sọ̀rọ̀. wọ́n lọ sí magreb fún jàmáà kún tó máa lọ àníyàn ìtàwọn tó fi ti ọmọ bàbá kọ́ bá bàbá sọ̀rọ̀ ni pé àwọn tó ń rìn bí bàbá bá ma pátá àti bí ọba ma kẹ́ ẹ gbá ló ti mú ọ̀pọ̀ lọ́rùn sí ẹ̀ ń sì tún wọ ọmọ rẹ̀ náà bàbá bàbá tí ẹni oṣù bàbá ẹ máa gbé sọmọgìrì ẹ máa kíkẹ́ tó délé bàbá òun máa pé ó jẹ́ pé wọ́n dá pátá ni. tó bàbá kọjá lẹ́dọ̀ọ́ ni bàbá òṣèmọgìrì tí wọ́n ti máa ètò ìwọ́gba àfọlájò ní àti àfìrí ni wọ́n wọ́n ti mọ̀ pé wọ́n pàtó àkíyà kó wọ́n fagilé wóòrò àti àfìrí nígbà pé bàbá tọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́yìn wa tó ti kọ́ ilá tó lẹ́yìn. wọ́n ní ó sì mọ́ dàbí àárín fún àbẹ́ sọ fún bàbá ẹ̀ka fọ́tọ̀ o. ẹ̀rù tọ́lọ̀ ń bá gbòòrò àfìrí ọmọ tù òǹgbà tí àti ìkápá tí àwọn bàbá lẹ́nu láti mọ̀ pé wọ́n ti kọ̀ mọ́ kí ẹjọ́ máa bá lè má mọ̀ rẹ̀ lọ. títí wọ́n lọ pé àfúrò ètí tó tú ọ̀rọ̀ náà ló ti gbọ̀n tó bá fẹ́. torí tí ẹ bá fi tipátipá tí wọ́n bàbá ka fátíà tó pé wọ́n máa tó padà tí wọ́n já sí pẹ́ rẹ̀ ìwà ìlọ bàbá ìlú ìmáàmù ó lè fi sábà bí tí ọ̀dà fún bàbá. kọ́nà bàbá lè gbé àrùn tó fi tọ̀ kó bá bẹ̀ kú. wọ́n gbé àgbàlagbà ẹ̀jẹ̀ rẹ̀ ní gbèrú. yóò sì tún láàárẹ̀ kan tí bàbá ń gbé kájúgbò rẹ̀ tó mẹ́nẹ̀jì. tó ẹ̀yìn tí ọ̀bẹ mi ní pọ́npọ́npọ́n tó ebi yín ṣe ẹ̀jẹ̀ yín tó sáré ìfọkúsọ gbé nǹkan bá rọ́ọ̀mù ó lè di èrò ibi tí wọ́n gbé lọ ọ̀ṣunwítù wípé ń ṣe àmójútó kíákíá. ìpín torí de eléyìí ẹ dákun ẹ ṣe bàrà yẹn jẹjẹ ẹ jẹ pọ́nmọ́ ní tó àṣírí fúnra rẹ̀ tẹ́ fi mọ̀ pọ́nmọ́ akẹ́kọ̀ọ́ mọ̀ àti ẹ wá kèsì o. kí màá ṣe gbogbo ìgbà tí yẹn bá ti dàgbà tí wọ́n tóbi kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn ló túmọ̀ sí pé kọ̀ mọ́ ti ń ṣe o. mo fẹ́ kẹ́ tó àṣírí ọ̀rọ̀ wọ́n sì jọba rí bàbá kan tó dàgbà wọ́n ti ohun funfun wọ́n ti ṣe kínní ọlọ́run fi lè mọ́mù ẹ̀yìn sẹ̀sẹ̀ ń bọ̀ wá bẹ̀ ni ẹ bá fẹ́ dídí kí ọlọ́run pẹ̀ àwọn bàbá tí ò bá nǹkan kan mọ̀ à owó tó dídí kí tó ń rí ọ̀fọ̀ lójú nítorí káwọn bàbá yẹn ń gbà míì ó lè jẹ́ pé wọ́n tó ju gbogbo nọ́ọ̀sẹ̀sì rẹ tó ń kó kalọ̀ wọ́n lè jẹ́ pé gbogbo kẹ̀dẹ̀ wọ́n ti tọ́ tó tún kéwù rẹ̀ fún ọ níbi lárúbáwá. ìwọ́n tó sì ṣe fúlẹ́ńdé fúlẹ́ńdé ọ̀dà kàmá. wọ́n bí ọlọ́rẹ̀ pé kẹ́mi fárígà ṣòro. ọ̀pọ̀lọpọ̀ ìfọ̀ọ́lì nínú àwọn ọ̀dọ́ ìdí. sọ nítorí ẹ̀ ẹ má fi àfojúdi báwọn èèyàn lórí ayé ẹ̀ka kankun ẹ̀ka kún tí àṣírí kan ọba àtúgbò ẹ má bẹ̀rẹ̀ lọ fẹ́ràn rẹ̀ torí ẹ̀sìn ni wọ́n ń ṣe kìí furu ẹjẹ́ àkàkùn pé ń fẹ́ àyà ìgbàdá òkúkú ti gbọ́ kí ó túbọ̀ bá ń kà á sì sípò ká ṣèdánwò fún kó tó di lè márùn wọ́n fa àlọ́ ìfà àlọ́ sọ̀lá tó wà lálàáfíà. ní kẹ̀kẹ́ bá wà hàn fún àwọn ọgbẹ́ fún náà ṣe dáa tó wọ́n fà gbogbo gbèsè láti dá ẹsẹ̀ láti jọ ẹni tí àwọn pátí àkílà ń sílẹ̀yìn rẹ̀ aláforíjì lọ́lọ́ onípa àmà bàtà tó wà yìí ìgbà náà ló ti wá dípẹ́ sọ́ra ilé ìjọba fún náà. àwọn bàtà sọ pé kí wọn máa ń lọ bí kókó máa dágbére bẹ́ẹ̀ wá ní tí ẹnìkan ọba dágbére ó sì lọ ilé ọ̀rọ̀ lárí ìrìn àbọ̀. àwọn kà fún ẹni tá a rí náà ọ̀gbá pípa ti kú ibi tí àrùkù rẹ̀ tó ìgbóhùn rẹ̀ ti kú ọ̀ lè sọ pé kú. ìwà ilé ìgbọ́dọ̀ tí àwọn tó fún wọn fi lọ́kọ wọn fi lọ́kọ mi gbà wá lè dúró ẹ̀yìn dúkìá tó kọjá lọ́wọ́ bá fi pè é wọ́n fi rán ìyàwó yẹn ìgbà tá àti rí kó dáhùn láti lọ fẹjọ́ sùn pé tọ̀ ẹ rí bàbá alágbádá láti gbà yìí gbogbo ìyá ọ̀sọ́ ọ̀gbọ́n ìyá ọ̀sọ́ wọ́n sọ rí à ẹ rí bàbá alágbádá láti gbà báyìí wọ́n rọ̀ déètì láti jẹ́ tọ́wọ́ àwọn láti jẹ́ ìyá ìbò fọdún márùn-ún ọkọ̀ yẹn bá yọjú tọdún márùn-ún fi pọ́n wọ́n jókòó fún àádà wọ́n fi pọ́n fún mẹ́rin àtijọ́ lọ́wọ́ ní ìfipé pé ó ti kú ìdájọ́ sàríà yóò sọ pé ti kú gbà tó ti dé ọdún mẹ́rin táàrí ó ti kú ọdún mẹ́rin àbí oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá wá ṣe ìjókòó pọ̀. tó bá ti ṣe oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn ó ti lẹ́tọ̀ọ́ láti lọ́kọ mi. ṣùgbọ́n dúkìá rẹ̀ àwọn ọ̀pẹ ó dìgbà tí ìgbà kan bá tó pé. lórí ọjọ́ orí rẹ̀ tí òfin tó wọ́n tó gbọ́ láyé dìgbà náà. àwọn olùmọ̀ọ́nì àádọ́rin ọdún ọgọ́rin ọdún àádọ́rin ọdún. wọ́n ti ti pé ọmọ àádọ́rin ọdún láyé gbogbo àwọn rẹ̀ àwọn rẹ̀ tọ́jú títí di ọgọ́rùn-ún ọdún ọgọ́rùn-ún ọdún rẹ̀ láyé lórí kan tó fẹ́kù àádọ́rùn-ún àádọ́rùn-ún àpè. sẹ́yìn pọ̀pọ̀lọpọ̀ ní tí ó dùbúlẹ̀ àwọn ètò wa kù láyé ìwé ti di kẹ́jẹkẹ́jẹ àádọ́rùn-ún ọdún bàbá rẹ̀ sì gbé ọ lẹ́yìn àtàwọn ọ̀pọ̀ ọmọ ọgbọ̀n ọdún ọmọ ọdún mẹ́rin ọ̀hún ọgọ́ta ọdún nǹkan ti ṣe wọn ò bá tó kù. ẹni tí bàbá gbígbà tí bàbá rà lọ́mọ ọgbọ́n ọdún rà á bá rẹ̀ àwọn ènìyàn wọn gbọ́ ọmọ gbogbo ọjọ́ ìgbà ń kó ọgbẹ́ ọmọ kíláàsì ṣe mọ́. ẹ̀fọ́ àgbà ọgbà wà lọ fún tí ẹlẹ́yìn dábàá. wọ́n ní ǹjẹ́ ìsìláàmù àgbà bíi gbogbo wọn máa dá ìrìn wa bá a ṣe fún. Ìdáhùn gbọ́ táwọn kan ń sọ pàmòbí náà gbà á. Wọ́n ànábì ti gbà á. Ànábì gbàgbàkùgbà. Ànábì kì í gbàgbàkùgbà. Bàbá Abubakar radiyallahu anhu. Àwọn ọlọ́wọ́ lọ́dún táwọn ọmọ sọ̀rọ̀ náà lè fọ́ Tọ́lá ń fi ṣẹ́gun tó fi ní ṣẹ́gun nínú àwọn ará Mẹ́kà. Abubakar a ah, èèyàn bá dá ilà Abubakar bàbá rẹ̀ fún orí ńlá fún bàbá rẹ̀ gba Islam ìyá rẹ̀ gba Islam òun náà gba Islam àwọn ìyàwó rẹ̀ gba Islam gbogbo ọmọ rẹ̀ fún orí wọn. bàbá rẹ̀ tí wàá gba Islam yìí dọ̀rùn Abubakar wa mú bàbá rẹ̀ wá bó fi gbóhùn omuwa omuwa omuwa fún Ànábì sallallahu alaihi wasallam ẹ máa wú ẹ̀kọ́ ńlá. ilé ìsìnlẹ̀ àṣẹ wá kí ló dé tó fi bàbá rí tèmi wá bẹ̀ wọ́n wò. àbúrò mi bàbá lọ́wọ́ kí wọ́n bọ̀ yín wò kì í fẹ́ yín lọ́wọ́ kí ọ̀bẹ̀ wọ́n wò. àwọn mùsùlùmí wà tó bàbá òkè di mùsùlùmí. àwọn mùsùlùmí lọ́wọ́ sí ló máa ń bá wọn sọ̀rọ̀ Islam. ọ̀rọ̀ sọ báyìí ọ̀sibọ̀dọ̀ ọ̀nà ìlànà ìlànà bó bá ti sọ adúpọ̀ pọ́nà bàbá yà di mùsùlùmí pẹ̀lú ìlànà tó wá wo pé irun rẹ̀ funfun wọn dàbí irun ògòǹgò ọlọ́run ẹgbẹ́ wọn kẹ́ lọ kẹ́lọ́ páláwó irun rẹ̀ gbogbo ti di funfun lọ páláwó àmọ́ ẹ gbọ́dọ̀ fi dúdú ti pa nítorí ẹ̀mí ká dúdú wa ti bẹ̀rẹ̀ dúdú náà ń padà di funfun ẹni tó ti dàgbà ti dàgbà kò fagídé wúrọ kankan àjọ sàárè ló kù so ẹ ẹ gbọ́ fún dúdú pa ẹni ẹ̀ máa wò ó ẹni tó ń wọ́n di tí wọ́n ń bá ẹ̀rẹ̀ pẹ̀lú dúdú sàpàtì sàpàtì báà ni wọ́n rí àfi bí ọ̀pọ̀lọ̀ ẹ bá wú ọ̀rọ̀ tí ọjọ́ ìrìn wọn rí wọn wọn kí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n dá yọ̀ọ̀tà yọ̀ rẹ̀ ọ̀tà tẹ́ bá wò lórí ẹ gẹ tuntun máa sọ fún yín torí di olóyìn ìsìláàmù ọgbà tẹ́nikẹ́ni kọ́pa ọrùn rẹ̀ lárú àyàfà arúgbó tí gbogbo wọn ti di funfun ọmọdé kan ọ̀dọ́ kan wọn tí gbọ́dọ̀ bí tó funfun lọ lára ni wọn wàá pa wọn wọn lọ ń gbọ́dọ̀ kódà àwọn ọmọ sọ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìdájọ́ àwọn kèfèrí wọn gbà wọ́n ti rí pé àwọn kèfèrí wọn máa ṣe bẹ́ẹ̀. àwọn kèfèrí àwọn òyìnbó yẹn ẹ̀rí ní sùn wọ́n mọ orí wọn ẹni tó bá wọn ṣe ṣe wọn tí wọn ọ̀dọ̀ ẹni tó pé láti pìlẹ̀ gan ọlọ́run fún irun rẹ̀ ní dúdú wọ́n bẹ nínú ẹni tó lọ́run fún ní golden colour wọ́n bẹ nínú ẹni tó lọ́run fún ní colour oríṣiríṣi. tó òun wá lè sọ pé bóun tó lọ́run fún òun kò yọ ọ́n sọ́dọ̀ bóun wọ́n tó bí ángànà bí ángànà ọwọ́ àfọwọ́n tiwọn. so wọ́n sì sọ yí pé lábẹ́ òfin ọlọ́run lẹ́yìn sàbàdà kó fi dẹ́nu nígbà tí èyí ti jẹ́ kékeré ẹ̀sán wọn ló ti bá ṣẹ̀ tí wọ́n jẹ́ àyàn lójú. òfin rí wọn wọn náà lọ pa láwọ aró wọn lọ pa láwọ kòkò ojú wọn wọn rúndó àti lọ pa funfun pé ọyẹ ti hàn pé bóòlù bóòlù máa rí kò sẹ́ni tó gbọ́ ní káràmbà ni kò sẹ́ni tó gbọ́ ní káràmbà ni torí ẹ̀ ló fi jẹ́ pé gan tẹ́ ẹ̀gbá tí ìgbàgbà débi pé gbóòórùn orí yín ọkùnrin ọgbọ̀n ọba di funfun tẹ́ ọ̀gbọ̀dọ̀ parun nǹkan ń pè láàrú nìyẹn ni pé ọ̀pá láwọ̀ ilé ìtọ́jú bíi àwọn ọkùnkùn yẹn dín nítorí làálì làálì náà lọ́wọ́ làálì ló fi pa nítorí tí gbogbo orun bá funfun wọ́n mú bàjẹ́ pé àwọn èèyàn kan mọ ilé ọfá àwọn èèyàn kan mọ pé bàbá arúgbó ilẹ̀ ń jókòó tì láti ọba tó dáná o láti ọba tó burú já owó dìbò gbogbo ẹni tí wọn bá ti di funfun ọjà jẹ lóbi lójó sí ọkùn àwùjọ yorùbá tó burú bàjẹ́ ni. nílẹ̀ lárúbáwá tí irun tí wọ́n bá di funfun tó di funfun tó di funfun kí gbogbo náà di funfun tó di funfun bàálù náà lọ́wọ́ ọmọ kéékèèké tó fẹ́ gbà fọ́rọ́. àwọn èèyàn pé afẹ́ gbà nínú experience gbèsè ayé tó wà lórí yín. tí ọba ń bá wàhálà arúgbó kan sọ àwọn ọmọ rẹ kí wọ́n sọ nǹkan kó gbọ́dọ̀ pò pò rárá. olùgbàgbọ́ sókè ńlá ń <laughs> gbé wọn. àti gbogbo àgbàlagbà wọn fọdà gbà yà. nítòsí yẹn ni pé ká gbara àwọn àgbàlagbà yẹn fún ọgbọ́n tó wọ́n kọ́ lọ́dọ̀ ọkọ̀ bá sísọ. torí ẹ̀ ẹ̀rọ yẹn ọmọ ọdún wọ́n ń bá bàbá ọgọ́ta ọdún àádọ́rin ọdún ọ̀hún tó kù tù wọ́n ó jù. kọ́lá tó sọ̀rọ̀ tó hu àwọn ọmọ ọgbà ah, masha allah. wọ́n sọ́kọ́ nígbà pé o máa ń jó wọn ń fún mi náà ká lò fún mi àbí ká tẹ̀lé pé fún mi àdé pé fi kẹ káwọn panápaná ó lè bá a rí fẹ́ sí i. òwúrọ̀ àwọn ilé ìwé àwọn ọmọ rẹ̀ ó dòlù. eléyìí jẹ́ bó ṣe jẹ́ jẹ́ wípé látàrí pé wọ́n ti dára ìtọ́ máa tètè wá. tó bá fẹ́ sùn lálẹ́ èyí tí wàá tọ́jú igba rọ́bà kan táwọn tó yẹn máa ń tọ̀ sí. ó sì jẹ́ pé ní ọlọ́run náà lèyàn ti ń ṣe náírà. sọ́bùrú àbí ògbóró kò burú o màmá yẹn ṣàkíyèsí pé ìtàn yẹn ọmọ kanlẹ̀ wọ́n sì kanlẹ̀ ìyẹn dání sí ìyẹn nù torí pẹ̀tọ́pẹ́ sí sọ́láàtì ní orí ìtọ̀ wọ́n ti ṣe báyìí kò sí wàhálà ń bẹ̀. Àlọ́bà Mùsùlùmí sallallahu alaihi wa sallam ń gba alára wọ́n ní kankan bíi pọ́ọ̀ wọn máa gbé wọlé fáwọn alalẹ wọn bí máa ń tọ̀sí níbi jáde síta kó lóun fẹ́ tọ̀ lálẹ́ ẹ̀kọ́ ńlá ni wọn fún gbogbo wa ẹjọ́ àti kọ́ káwa náà fi kọ́ra tọ́ba nílá ó fi pa ní ilé tọ̀ nínú rẹ̀ láì jáde síta kò bá ká gbọ́ abọ́ kan sínú ilé ọjà bọ́ rọ́bà láyé fún plastic pé kí táwọn tọ̀ sínú rẹ̀ tí wọ́n sì tọ̀ sínú rẹ̀ á pàdé á sì ta àbàgbọ̀ náà. àlẹ́bí ní ohun tọ́jú bẹ́ẹ̀. wọ́n tó bá jáde síta lálẹ́ lọ́rùn ọlọ́run. gbogbo nǹkan burúkú burúkú burúkú ló máa ń lò. ẹ̀ẹ́mẹ́rin náà lọ nínú àwọn táwọn rí. ẹ̀ẹ́mẹ́rin jáde nǹkan kan rọrùn. àárẹ̀ tó máa gbé kánú títí láéláé gbogbo wa ni a fi kọ́ra ká máa fi ń tọ́ náà lọ́pọ̀lọpọ̀ yóò fi jẹ́ pé àwọn nǹkan bóun náà ìdọ́gba ti ẹ̀wọ̀ àwọn òde ọ̀sá tó ọjọ́ tí wọ́n máa fi àdúrà òfin àlà wọ́n dé ìmọ̀ mọ̀ pé òun rẹ ní wọ́n ká fi àdúrà àjáde bẹ́ẹ̀ gbogbo àwọn dúpọ̀ rẹ lọ́sọ̀fọ̀ à olówó wọ́n rí ti gbogbo ojú ọjọ́ ti dá tí nǹkan kọ̀ọ̀kan yóò kẹ́kẹ́. ọlọ́wù. eléyìí wọ́n máa ń pè ní post-it ọ̀nà máa ń sábà dà láàmú ní ọba tí ń lé lógójì ọdún. ìtọ́nà wá náà tún wá náà tún wá náà tó o lè ka orúkọ ẹfẹ lọtọ ọwọ pé orúkọ ẹfẹ lọtọ ẹjọ ti fẹ jáde à ń kà ń rọra ẹjọ ti fẹ máa kán o smart o smart o smart tó gbogbo kan máa ń fi ọkùnrin tó fi ni pé èèyàn kan níkan àbí ká máa wá gun kankan kó lè dínkù kó dẹ̀ méjì ṣòro fi sára rẹ̀ ṣùkọ́ náà fún gbogbo alálàáfíà. lẹ́jọ́ lọ́lá ìkùránì ni máa ń fẹ̀tura tá a lè gbé wọlé tọ̀ tá a lè gbé wọlé ìgbọ̀nsẹ̀. kí ló ṣẹlẹ̀ sí ìfẹ̀tura tá a bá fi tà? adájú pé nǹkan kan ní ẹgbẹ́ wá jẹ́ lé wa ni àwọn ọkọ̀ ni ẹ tọ́jú ẹ ti ara yín ra rò tọ́lẹ̀tì so tó bá jẹ́ pé ibi tí gbogbo yẹn wò fún mi lẹ́yìn pé tá a bá fi ta nǹkan náà wò fún so ẹ fi sápò yìí kí ẹ gbé wọ ibi tí ẹ ti fẹ́ tọ̀ àmọ́ ìrìn lẹ́nu yín pé rẹ́ńsẹ̀t lè ní ẹgbẹ́ wọlé tọ̀ kì í sàkúránì pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀yìn wàhálà kankan ní ìjọba ìṣèjọba. dáadáa bàbá èèyàn lèèyàn gbé dáadáa lèèyàn sì fi túká pẹ̀lú bàbá tí bàbá fi kú. ṣùgbọ́n àwọn ọmọ tí bàbá bí dáadáa àwọn ọmọ tí ń bá sọ́nà tó ti ọmọ kórìíra rẹ̀ ni. ìwé bàbá kú wọn yìí sọ́nà lọ́sọ̀ọ̀sẹ̀ wọn tó jẹ́ ọmọ tó gbọ́dọ̀ bàbá bàbá tí ń wọ́n sì mọ bó ti ṣe pàtàkì tó ẹgbẹ́ sẹ́kù láyé wọn máa ṣàdúrà fẹ́ni tó ti kú. àwọn ọmọ tí bàbá bí gbẹ́gbẹ́gbẹ́ wọ́n ṣàdúrà fún bàbá wọn. ṣé tí ọmọ ọmọdé wọn ṣàdúrà fún bàbá bàbá rẹ̀ lọ́ba lọ́ba mi? káàtì ọ̀pọ̀ nǹkan ló gbọ́ wọ́n ṣàdúrà fún gbogbo mùsùlùmí. wọ́n sì bá wọn. ọ̀gá tí wọ́n kó bàbá bàbá rẹ̀ ṣé ìrìn àmọ̀kọ́ bàbá bàbá bàbá wa náà? millata abikum ibrahim bẹ́ẹ̀ ni lẹ́yìn bàbá yín ibrahim ní ibrahim ti jẹ́ bàbá ó sì bàbá tara bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá lọ́lọ́ sọlá wọn á pè ní bàbá wa torí wọn fi aljaddu ab bàbá bàbá bàbá náà. nígbà tó wọn bá bọ iwájú ń tẹ pẹ́ńpẹ́ńí sọláàtì ni wọ́n wà ní mọ́ǹgbàdé ẹni tó ń bá sọláàtì lọ lọ́yìn ẹ̀bá tó bá mi wà bá o ọ̀wọ́dọ̀ yọba kọ́ mọ́ bá lọ ọjọ́ bó ti ṣe jẹ́ wọ́n ti nígbàgbọ́ tí wọ́n ti jẹ́ pé gbòòfò làwọn bá kán sọ fún ẹni tí ó ń bẹ̀rẹ̀ láti lọ pé tọ́ ọ bá ti lè forí kalẹ̀ àforíkalẹ̀ náà tọba bá sọ láti débi ìjókòó àwọn ọlọ́gbọ̀n máa ń dì ọgbọ́n wọ́n ìsìnkú wọn lọ gbọ́rọ̀ máa ń dì. gbogbo àwọn ọgbọ́n ìsìnkú ọgbọ́n ẹgbẹ́ bọ́lá kò tún parí. wọ́n fi pẹ́ bọ́lá gbọ́rọ̀ ní wọ́n ní tuntun náà ní bàjẹ́. wọ́n jẹ́ lẹ́yìn ẹ gbọ́dọ̀ sílẹ̀ márùn márùn márùn lọ́wọ́ òfin Ọlọ́run àyàfi tó bá ti nà wípé Ọlọ́run rẹ ní bínú tó bá dé Ọlọ́run rẹ bínú ẹni dá wàhálà lẹ tàbí àbúradẹsì ẹsẹ sọ̀rọ̀ fún díẹ̀ ìwàlẹ̀ tó wà táwọn yẹn máa ń wù láwùjọ wa nítorí àwọn ọ̀lẹ́sẹ̀sẹ̀ wọ́n fi pèpè fún sọ́láàtì wọ́n fi lákòókò tó máa ń filẹ̀ láàrin pèpè fún sọ́láàtì àti pàmò. wọ́n mọ̀ náà ìpínlẹ̀ ti sẹ́gun mẹ́rin láti pè sọ́láàtì ó sì ti pé ó sì kọ́ ọ́ lẹ́nu ọlọ́wọ́ pẹ̀lú ọkọ̀ ṣe ń lọ́wọ́ ọlọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ sílámù lẹ́kùn lọ́ba túmọ̀ ẹ̀ma tó lọ dé burúkú lọ́gbà fún ọmọ tó bá ìrìn mọ́ṣáláṣí kan tó bá pàpọ̀ fún sọ́láàtì kọ́ gbọ́dọ̀ jáde títí táàbì ṣe sọ́láàtì ní dènà kọ́ gbọ́dọ̀ jáde òfin ọlọ́run sọjá sọra ká kí èso fún ọ ká má má tẹ lójúmọ́ lọ. irú ìmọ̀lù tí ó pọ̀ yẹn òun náà kọ́ mọ́ tìbínú lọ́pọ̀ ìgbà tó bá ti fi rí àwọn jẹ̀mọ́ tó wọ́n bá ti pẹ́ kẹ́ni kan bọ́ wájú. tọ ẹni tó wá bọ́ wájú tí ó bùkátà kí ló wọ́n mọ̀ ti fún òfúrẹ́ wọ́n bí wọ́n ti pọ̀ ọ́ ọlọ́run nìkan kò bùkátà àwọn wọn sọ pé tí ìmọ̀ náà bá ti wálẹ̀ rẹ̀ àwọn ìgbà wọn sọ pé kẹ́nìkan bá wà jù kápẹ́kọ̀ wọn ní sọ̀láàtì gbọ̀ wọn ní kẹ́nìkan bá wà jù títí bá di ní sọ̀láàtì làásù ẹni tí a ní pẹ́rẹ́ wájú ń bọ̀ wọn ní ìwọ̀n yóò tó wá tí wọn náà yóò gbọ́ wájú ní rárá o ẹlòmíràn náà yóò gbọ́ wájú ẹ̀ẹ́ wọn láti dín náà fìtínà nítorí tó bá tún ní kẹ́ni tó síwájú ní sọ̀láàtì fún ọ̀ ó lè ti dùn náà náà ó máa wá wá ẹ̀sùn tó kà sílẹ̀ máàlù máàlù láti sọ pé ọ̀yá ẹ̀ máàlù tẹ́lẹ̀ náà ń kà sí sùúrù rẹ̀. kọ́ máa wá ọ̀nà láti gbọ́ lẹ́sẹ̀ islam ọ̀fẹ́. torí ẹ̀ kí ló ló tó bá sọ pé tí ìmáàmù ọba ti wá ọ̀dọ̀ náà ti ẹnì kan wájú tí ọba ti wá ẹnì kan wá ti síwájú. pé alẹ́ ní mẹ́rin bí sọ̀rọ̀ hàn tó ẹ̀yin ní máa yìí mọ́sálásí ní abẹ́ mi ìbéèrè lánàá فقد الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك